a ó mẹ́rin jọba ẹ̀wẹ̀kú ẹ̀wẹ̀lẹ̀ a ó mẹ́rin jọba ewele ẹ̀wẹ̀lẹ̀ a ó mẹ́rin jọba ẹ̀wẹ̀lẹ̀ a ó mẹ́rin jọba ẹ̀wẹ̀lẹ̀